ó ní àkídà alìtìhádù alìtìhád wàlhùlùl ó ń bẹ lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn súfí àwọn súfí tìjàníyà àwọn súfí pọ̀ o ṣùgbọ́n àwọn tá a mọ̀ pé wọ́n ní àkídà alìtìhádù wàlhùlùl nínú àwọn súfí tí ń bẹ nàìjíríà àwọn onítìjàníyà ni ṣẹ́rẹ́ àwọn kọ̀dìríyà àwọn náà sórí ibú tiwọn lọ́tọ̀ ni ló fi dásí pé mọ́jẹ̀ ń súfí ojúpọ̀nà tí ó ń tìjà níyà tẹ́ńgbà di kèfèrí tẹ́ńgbà di ọ̀ṣẹ́ bọ ọ̀kan ni ọ̀rọ̀ ìtìhádù wà lùlù yìí o ọ̀kan ni o ọ̀nà ní ìtúnwà rẹpẹtẹ o bẹ́ẹ̀ náà wá ni àwọn oníkọ̀rí yíyà ọ̀nà táwọn náà gbà di kèfèrí tí wọ́n ọ̀ṣẹ́ bọ tí wọ́n gbà ẹlẹ́bọ tó dá sí pé tẹ́ ẹ bá ń wá àfẹ́ ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ ibi tẹ́ẹ̀ ti rí lọ́dọ̀ àwọn Tìjàníyà àtàwọn oníkọ̀ọ̀dìríyà àfẹ́ ẹlẹ́bọ ni gbogbo wọn ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n so ọ̀nà tí Tìjàníyà tó gbàjẹ́ lẹ́bọ tó gbàjí kèfèrí ó pẹ̀ka ọ̀nà tí kọ̀dìríyà tí wọ́n gbà di kèfèrí tí wọ́n gbà di ẹlẹ́bọ òun náà fẹ̀ka ṣùgbọ́n lè tọrọ kàn nínú ọ̀nà tẹ́ ń gbà di kèfèrí yẹn níjoko yìí ó ní àkídà al-ittihad wal-hulul tí ń túmọ̀ sí pé Allah ó di ènìyàn ènìyàn di Allah al-ittihad wal-hulul. al ittihad wal ìgbàgbọ́ burúkú tí ń sọ pé aláò ní ayé ayé ni àlọ́ọ̀ ìgbàgbọ́ burúkú tí ń sọ wípé aláò ní àwọn òrìṣà àwọn òrìṣà ni àlọ́ọ̀ tó bá jẹ́ sí wípé aláò ní òrìṣà òrìṣà ni àlọ́ọ̀ nínú súrà àlìàmbíyà àlìàmbíyà áyà 98 áyà 98 ẹgbọ́n tọ́lọ̀ ọba sọ nípa àwọn òrìṣà Allah subhanahu wa ta'ala sọ wípé innakum wa ma na min dunillahi hasabu jahannam antum laha waridun innakum ẹ̀yin abọ̀rìṣà dájúdájú ẹ̀yin olóòṣà dájúdájú ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin àfà àtìjàníyà ẹ̀yin àfà àkọ̀rìríyà torí ẹlẹ́bọ nìyí ẹlẹ́bọ òní dájúdájú ẹ̀yin wàmọ́ sáàbùdú náà mi ń dún nìláì àti ohun tẹ́ ń sìn ohun tẹ́ ń bọ lẹ́yìn àlọ́wù ohun tẹ́ ń jọ́sìn fún ohun tẹ́ ń bọ yàtọ̀ sí àlọ́wù hasọ́bù jahannam ìkó náà jahannama nìyí igi ìkó náà jahannama nìyí ẹ̀yin innakum ẹ̀yin ẹlẹ́bọ ẹlẹ́bọ ti ń bọ Ṣàngó ti ń bọ Ògún ti ń bọ Ọya innakum dájúdájú ẹ̀yin àtẹ̀yọ́ ń o níyàkọ̀dìrí yàwọ̀n yìí tẹ́yìn náà jẹ́ ẹlẹ́bọ tẹ́bá ni wọ́n bá ni kan tọ́lọ ọbọ ọ̀ṣun ó ń tìjà níyà ní ó jẹ tàbí kó jókọ̀dìrí yà tẹ́bá ni wọ́n bá orí èèyàn lọ́wọ́ kan kó ń níyà tàbí ni wọ́n bá kan tó fẹ́ fi ènìyàn ṣètùtù ọlà ìṣẹ́dà kó jọ ń tìjà níyà tàbí ń kọ̀dé níyà. ẹlẹ́bọ ló ń tìjà níyà ẹlẹ́bọ ló ń kọ̀dé níyà ẹlẹ́bọ àtẹlẹ́bọ dúdú tá a mọ̀ ológun ọlọ́ya ọlọ́bàtálá eh, alájẹ ọlọ́sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnákùm dájúdájú ẹ̀yin gbogbo yín wà máa táàbù dúnà mí dúnà láì àti nǹkan tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn Ha hasọ́bù bụ ìkóná jahannama ní ìkóná jahannama ní antumlaha wáàrídùn ẹ wọnú ẹ̀ ní o ẹ wọnú náà ni ẹ wọnú ẹ̀ ní ìbéèrè ni pé ṣé aláàrò tó fẹ́ wọ náà bàbá yín ṣéwò amúdàtìjáni tó sọ pé tẹ́ ẹ bá rẹ̀ tó forí balẹ̀ fún òrìṣà níta gbangba tẹ́ ẹ fojú rí báyìí kedere tó hàn sí pé òrìṣà ló forí balẹ̀ fún ó ní kò forí balẹ̀ fún òrìṣà Allah ló forí balẹ̀ fún ṣé ń bàtà lọ wá sọ pé òrìṣà ó wọná ní ìsìn ṣé Allah ni ó tún wọná ṣé Allah ni ó wọná ẹ́ agbẹnusọ àwọn oníbídíà lisanu alimubtadi'in mùtàhádìfù àlèmùtẹ̀dẹ̀yìn ìta àkàbọ́ọ̀ta nínú jàwárìlì màání tíra àwọn onítìjàníyà ni kìí ṣe tíra àwọn alùsùn náà kí ló fẹ́ sọ nípa rẹ̀ ibo ni alùsùn náà ló ti kọ tíra jáde tó ti sọ wípé ènìyàn ni àlọ́ò àlọ́ò ni ènìyàn ṣé táwọn ti dá níyà náà kọ tí àjáde yìí ni wọ́n ní ènìyàn ní Allahu Allahu ní ènìyàn àkídà al-ittihadu wal-hulul kò sídì kankan láyé tí alùsùn náà ti sọ pé ènìyàn ní Allahu tàbí ní ènìyàn alùsùnà fi ọlọ́run tọ́lọ́n bá fi ròyìn ara rẹ̀ ó fi ròyìn àlọ́ òní ohun tó jìṣẹ́ rẹ̀ sallallahu alaihi tó bá fi ròyìn àlọ́ ò fi ròyìn àlọ́ ò bìlátẹ̀kì yìí fìn láì sọ pé báyìí lórí báyìí lórí torí pé àárí wà látẹ̀mù sọ pé ó jọ ó jọ báyìí ó jọ báyìí wàlá taharifin a sì ní yí kúò ní ojú ọ̀nà rẹ̀ kúò ní ojú pọ̀nà rẹ̀ káwá yí síbòmíì pé ẹ ẹ ká sọ pé yádù kìí ṣe yádù agbára ni tàrífù náà ni òyí náà ni wọ́n tún mọ̀ pé ní tàwílì so bí harifin wà látàwílì a ní lọ́mọ́ fún ní ìtumọ̀ mẹtafọ́ríkà ìtumọ̀ tó wà mẹtafọ́ríkà ìtumọ̀ àkànlò àmọ́ tí ń jí ọwọ́ aláwọ̀ pé ò lọ́wọ́ kí ni problem ẹ kó sọ pé aláwọ̀ sọ pé ò ní ọwọ́ aláwọ̀ sọ pé ò ní ẹsẹ̀ kí ni problem ẹ kó sọ pé aláwọ̀ ní ẹsẹ̀ what is your problem? ọ sọ pé ọwọ́ àláò dàbí ọwọ́ ènìyàn ọ sọ pé ẹsẹ̀ àláò dàbí ẹsẹ̀ ẹranko owí mọ ní bọ́lọ̀ ọba ṣe wí wípé òun lọ́wọ́ òun lẹ́sẹ̀ òun lójú ọwá ní fún wípé àwọn àlùsúnà wọ́n wá àwọn àlùsúnà ń gbà pé àláò lójú ìyẹn lọ wá lọ gbé sí abẹ́ àkídà bàbá yín àkídà ṣéwàá mọ́lá tìdá ní yín ṣé n táwọn alùsúnà sọ nìyẹn ìwọ sì wo nǹkan táwọn bàbá yín sọnù síra wọn ohun táwọn bàbá yín sọnù síra wọn là ń kà yìí ohun tí wọ́n sọ sínú tí àwọn òun ni à ń kà jáde yìí ta ló fi àláò wé ènìyàn ta ló fi ènìyàn wé àláò láàrin ìjọ tìjàníyà àti àwọn alùsúnà wàlìjàmáà ìjọ tìjàníyà sọ pé ènìyàn ni aláwù aláwù ni ènìyàn tí ò bá sí ènìyàn tí ò bá sí aláwù nínú ara ènìyàn kò ní í jẹ́ nìyàn tí ò bá sí aláwù nínú ara òrìṣà kò ní í jẹ́ òrìṣà tí ò bá sí aláwù lára ẹranko kò ní í jẹ́ ẹranko. ìyìntẹ́yìn ó ń tìjàníyà sọ nìyẹn ìgbàgbọ́ yín nìyẹn ṣé ìwọ tó o wá sọ pé ìwọ ni Allah ní ọ lèmi àkíhùn lẹ́yìn rẹ̀ ẹ́ ìwọ tó ti gbàdìgbò olúkú tó ti gbàgbèrè tó fi lè sọ pé Allah ti dì ọ ìwọ náà ti dì í irú rẹ̀ rí ọ̀wà jẹ́ ìmáàmù tó bá kú kìkì dàrú yín láyé ń dá ẹ̀rùn kíkú ni tó bá kú kìkì da ẹ̀yin onítìjàníyà àtọ̀níkọ̀dìríyà nílé ayé tá a wà iṣẹ́ ìyá máa dá ẹ̀rùn mi kí tí màá fi kú báwo ni màá ṣe tò kírun lẹ́yìn ẹni tó sọ fún mi wípé òun ni àlọ́ òní òun báwo ni sì sọ báwo ni màá ṣe kírun lẹ́yìn ẹni tó ń sọ wípé wèrè ni àlọ́ àlá wèrè báwo ni ṣe tò kírun lẹ́yìn ẹni tó sọ wípé Allah ò ní ẹranko ẹranko ní Allah báwo ní ṣètò kírun lẹ́yìn ẹni tó ń sọ wípé Allah ni ní àwọn òrìṣà àwọn òrìṣà ní Allah ẹ wá sọ pé akàfàrà yín ta ni wọ́n tún mọ́ kàfàrà bí ọba sí ẹ̀yìn ó ti dà níyà ẹjẹ́ rán létí ìtàkàn kí mo rántí nìsín kẹ́ lè mọ̀ pé wàláhì súnmọ́ bí láì ẹlẹ́bọ kèfèrí pọ́ńbélé ló ti dà ẹlẹ́bọ sórí bó ti dà kírun ọlọ́ọ̀ni kírun lọ́dọ̀ ọ̀run aláwò kírun fún aláwò mu torí pé ó ti ń kírun wọn láà rí ènìyàn kò kárí kí ni o aláwò àti ènìyàn aláwò àti ènìyàn ó ti ó ti ó ti ó ti ó ti ó ti ó ti ó ti dọ̀kan wọ́n ti wọnú ara wọn <laughs> aládàáwò ni yín o wàláì aládàáwò ni yín aládàáwò ni ló fi gẹ́sí pé àwọn ti dà níyà àwọn lẹ́ẹ̀bà lọ́dọ̀ ọ̀nà sọ́ra àwọn lẹ́ẹ̀bà lọ́dọ̀ ọ̀nà sọ́ra tí wọ́n jọ mọ́ sọdún nígbà wá gẹ́sí wípé ọlọ́run ní sọdún ọlọ́run ọlọ́run ní ṣe ọdún ọlọ́run aláwọ̀ ní sọdún aláwọ̀ aláwọ̀ ní sọdún òun náà ní tó ń jẹ ọdún aláwọ̀ lẹ́yìn tó ń sọdún yẹn ó sì lọ bá aláwọ̀ lọ bá aláwọ̀ lábẹ́ àfídà al-ittihad al-ittihad wal-hulul ẹ̀wọ̀n ó gbogbo tọ́lọ̀ useless wọ́n a sọ gbogbo tó lọ ń dá wọ́n sọ di abapa wọ́n sọ di abap wọ́n sọ dèrè wọ́n sọ di ìranù wọn ọba mùrídá sùn wọ́n sọ fún wípé à ó sì bá sẹ́yìdá sùn ó ní àlọ́wù àti àlọ́wù ló gbádùn ara wọn <laughs> wèrè ó ní àti àlọ́wù ló gbádùn ara wọn èé ṣe àlọ́wù tẹ́ fi ń tẹ́ fi wá ń ń pariwo lé aláwò nílá lórí aláwò àti aláwò wọ́n gbádùn ara wọn. ìtàn ní mo fẹ́ sọ ní 1995 or 96 no bíi 1999 sá 1999 ada 1998 mo sì wà lóde nígbà yẹn ẹ bá mọ ibi tí mò ń gbé lóde nígbà náà lọ́hùn ogun títì báyìí ni ẹ̀gbẹ́ títì ilé ibi tí mò ń gbé ẹ̀gbẹ́ títì ló wà níbi àti pẹ tọlọ já sí bádéjòkó hospital john mo wá jókòó wájú ìta àwọn bàbá tí wọ́n jẹ́ onílé níbẹ̀ yẹn tí wọ́n tún jẹ́ nébọ̀ fún àwa àwọn jọ ń súfí mo sì máa ń pè wọ́n sákìyèsí pé à ẹ mọ̀ wọ náà ẹ mọ̀ wọ náà ó ń tìjàní yọ wọ náà tó bá kú sórí tìjàní yà ní wọ́n yẹn ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n mo sì máa ń sọ yẹn fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa àjòkó síwájú tàǹjọ náà ọwọ́ ajásìkò àwọn eléégún ó jásìkò àwọn eléégún ṣẹ́sìmọ̀ eléégún wọn a máa ní èrò lẹ́yìn so ṣàdédé a èrò tó pọ̀ bá ní àwọn wa ni àwọn eléyìí bàbá bá ní à ṣé mọ̀ pé àsìkò àwọn wà níta ni mo ní àmì ọmọ pásìkò eléégún mẹ́ta ní ìsinyìí kò pẹ́ sígbà náà èyí tó gbé eégún ó dé ó rìn débi tí sẹ́ńtà àbíta jókòó sí kò yọ̀dọ̀ wá òun bá ó ń bá àràánú tiẹ̀ lọ ní o mo bá ní ah, àwọn olórí burúkú yìí wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n ti bẹ̀rẹ̀ náà wọn bàbá ń bá ní ara ń ta mọ́ wí nù ara nǹkan tí àwọn táwọn tó ti dà níyà táwọn máa ń sọ fáwọn àrùsùn náà nìyẹn pé sẹ́mi ò mọ̀ pé bó ṣe wà ń òun àti aláwọ̀ ti di ọ̀kan ni ṣé mọ̀ pé bó ṣe wà yẹn <laughs> òun àti ti jọ di ọ̀kan aláwọ̀ tí bàbá yìí sọ pé òun lọ kírun fún nínú mọ́ṣáláṣí ló tún ń tọ́ka sí egungun wípé egúngún àti na ọ̀kan ni wọ́n ṣé ẹ̀rí tí bàbá yẹn ní tí bàbá wọn sọ ṣéwù ahmada tìgání tó sọ tá a kà bọ́ọ̀tà nù tíra ni bàbá yẹn náà ń sọ bọ́ọ̀tà lọ ń sọ bọ́ta lẹ́nu nìyẹn so ló fi ká sí wípé ẹ̀ lè bó ń tìjà níyà níbi àjihad kí ló fẹ́ jihad fún báwo ni àlọ́wọ̀ àti àwọn òsì mọ̀ bára wọn jà so ló fi ká sí pé àwọn tìjà níyà àwọn ni wọ́n máa ń jẹ́ igi lẹ́yìn ọgbà fáwọn ẹlẹ́bọ wọ́n jọ máa ń ṣe papọ̀ ni àtàwọn àti nàṣọ́ra wọ́n jọ máa sọdún ni wọ́n jọ máa ti gbogbo ẹ̀ ni torí pé àwọn ò rí àwọn wọ̀nyẹn ní rírí tí àwà ń rí wọn àwọn ń rí wọn gẹ́gẹ́ bí àlọ́ọ̀wẹ́rẹ́ so lọ́dọ̀ ó sì já níyà everyone everyone every individual náà ni àlọ́ọ̀ orúkọ tẹ́nìkọ̀ọ̀kan jẹ́ orúkọ àlọ́ọ̀ ni àwòrán tẹ́nìkọ̀ọ̀kan ní àwòrán àlọ́ọ̀ ni so àlọ́ọ̀ ti dọ̀kan ó ti ó ti ó ti ó ti dàpọ̀ ló sì fi já sí pé tó bá ṣiṣẹ́ ní díyà tó bá fẹ́ wà tí sẹ́wù rẹ̀ bá sọ pé kí leléyìí tó bá ní sọ pé o ò tí wà sọ́là ó dìgbà tó bá tó ni tó bá tó ní ni yóò ní kí ni wúwà yóò ní so lọ́dọ̀ ó sì gbà níyà báyìí ni. ẹ wá ní orí yín ò tí ì burú sáwọn kìrìsìtẹ́nì ṣe bí nítorí pé wọ́n pe Jésù ní ọmọ àlọ́ọ̀ àlọ́ọ̀ ló ń ṣẹ̀bi lé wọn pé ọlọ́run ṣẹ̀bi lé wọn nínú àyà míì ó ní làkọ́dí kàfàrà lẹ́bí nàkọ́ọ́lú iná lọ́hà fún wàlùmọ̀sí ìbùnú mọ́ríyámà àwọn tí wọ́n sọ pé àlọ́ọ̀ àti Jésù wọ́n tàhádà wọ́n dọ̀kan náà pé aláò ní jésù jésù ní aláò aláò ní kèfèrí ni wọ́n lakọ̀dí káfàrà lẹ́bí nàkọ́lù iná lọ́ha uwa lìmọ̀síhù ibùdó mọ́ríyàm dájúdájú àwọn tí wọ́n sọ pé aláò ní jésù jésù ní aláò aláò ní wọ́n ti di kèfèrí wọ́n ti di kèfèrí ẹ̀yin ó sì dá níyà ẹ̀yin wá ní ní gbogbo nǹkan gbogbo nǹkan ní kí ló kọ jẹ́ tell me kí ló máa jẹ́ ọkọ̀ ti yín tí ẹni tó bá fi àláwò wé jésù tó fi jésù wé àláwò tó ní wọ́n ti dọ̀kan náà pé àláwò yẹn ó transform ó wá ní àwòrán ọmọ ó wá ní àwòrán ọmọ torúkọ rẹ̀ ń jẹ́ yísá ẹ̀yin ó sì jà níyà sọ pé àláwò wá ní àwòrán ẹnì kọ̀ọ̀kan wa. Allah wá ní àwòrán màláíkà Allah wá ní àwòrán àlìjẹ̀nù Allah wá ní àwòrán igi Allah wá ní àwòrán ìrà Allah wá ní àwòrán ẹranko ta ló ya kèfèrí jù lọ nínú nàṣọ́rá àti ẹ̀yọ́ tìjàníyà ẹ̀ntọ́ bá mọ̀ kọ́ sọ ta ló ya kèfèrí mọ́nìhún aṣáàdùkúfùrọ̀ bìláì min النصارى وأهل التجانية من هم أشد كفرا ta ni kèfèrí re le jù lọ nínú nàṣọ́rá àtàwọn tìjàníyà àwọn tìjàníyà wọ́n lọ́lọ́ tàhádà ọ̀hálà ọ̀hálà ó hálà sí ara Isa ni Isa fi di àlọ́ò ni àlọ́ò fi di Isa ṣéhù Ahmada Tijani ṣéhù Ahmada Tijani ọlọ́ọ̀lọ́ ń tàhádà ó hálà sínú gbogbo nǹkan pátápátá gẹ́gẹ́ bá a ṣe kàbọ́ta nínú síra jàwáìrùlìmáà ní wàbùlùgùlè àmání fi fáìdì adélé àbáàsì àtìjáni tó jẹ́ onídì méjì tó sì ní sẹ́ríù ṣíṣe kìtàbù rí bá nítorí náà ibi tí a ti so ọ̀rọ̀ rọ̀ nìyí tí ó fi di ọ̀la alhamdulillah àti rojú ayé báyìí àti rí pé àwọn ó sì já níyà gangan lẹ́lẹ́bọ àwọn gangan ní kèfèrí àwọn gangan ni wọ́n fi Allah wé ènìyàn wọ́n sì fi ènìyàn wé Allah àwọn sì já níyà ni wọ́n fi Allah wé gbogbo ẹ̀dá wọ́n sì fi ẹ̀dá wọ́n fi wé Allah in fact wọ́n tún ní táàmù kan tẹ́ máa ń pè kíní yẹn nínú tìjàníyà wọ́n tún pè ní wahadatu liwujud wahadatu aliwujud ìyẹn ni pé ìdí ọ̀kan ṣoṣo gbogbo tí ń bẹ gbogbo tí ń bẹ láyé yìí o ọ̀kan ni gbogbo ẹ̀ òun náà sì ni àlọ́ọ̀ àlọ́ọ̀ yẹn ló wá di ènìyàn àlọ́ọ̀ yẹn ló dàlùjẹ̀nù àlọ́ọ̀ yẹn ló di igi aláwọ̀ yẹn ló di ìrà aláwọ̀ yẹn ló di ẹyẹ aláwọ̀ yẹn ló di màláíkà aláwọ̀ yẹn òun ló di ilẹ̀ aláwọ̀ yẹn òun ló di sẹ́mà òun ló di afẹ́fẹ́ aláwọ̀ yẹn òun ló di àlùjànnà òun ló di yẹn ọlọ́dì nǹkan kí nǹkan àábìyí àti ìdàtú àlù Tìjàníyà sẹ́ni tá kíhùn lẹ́yìn ẹ̀nìyàn ẹ́ tọ́bá kànràn kíyàn kíhùn lẹ́yìn olórí ibú tọ́bá kànràn rẹ̀ kíyàn kíhùn lẹ́yìn pàìkọ̀ ọ̀sán ju kó kíhùn lẹ́yìn ó Tìjàníyà lọ kí pàìkọ̀ sẹ́ẹ́ tó ní jésù ní olúwa tó lùgbàlà wọn pé ọlọ́run tó wá ní àwòrán ọmọ ní jẹ́ jésù kíyàn wá kírun àkídànù lẹ́yìn pító bẹ́ẹ̀ ìyà tí ó jẹ lórí pó kírun lẹ́yìn pító bẹ́ẹ̀ ìyà yẹn yóò yóò yóò kò ní tó ti ẹni tó bá kírun lẹ́yìn ẹ̀yìn àfọ́ ó sì jà níyà ó ń tọ̀ jẹ ìyàláyà ìyàláyé lọ́jọ́ àlèkìyàmọ̀ yóò jẹ ìyà láyà ìyà lọ́jọ́ àlèkìyàmọ̀ ẹ ń bá kírun lẹ́yìn yín yóò jẹ ìyà láyà ìyà ṣé yóò lóun ò gbọ́ pé ẹ̀yin ó ti níyà lẹ́sọ di ènìyàn lẹ́sọ ènìyàn lọ́lọ́run yóò lóun ò gbọ́ ṣé yóò lóun ni àbínú tí a mo ti kà bọ́ta yìí agbẹnusọ àwọn bídíà dákun bá ń tún kà bá mi tún kà o sì tú dáadáa bantukat fáwọn èèyàn yín page seventy six àti page one one six bantuka kò sì túmọ̀ dáadáa fún ayé so dípò kí agbẹnusọ àwọn tìjàníyà kó lọ ọ̀rọ̀ mọ́lẹ̀ kọ̀yànkọ̀yàn wípé ẹ̀yin tìjàníyà ẹ̀yin lẹ gbé àkídà tẹ̀gìsíìmù àkídà tẹ̀gìsíìmù àkídà sísọ ènìyàn di sísọ Allah di ènìyàn sísọ ènìyàn di Allah ẹ̀yin lẹ gbé wá ẹ̀yin lẹ gbà lọ́wọ́ yẹ̀wúdí àti nàṣọ́ra tẹ́ ẹ fẹ́ lójú wọ́n ń dákọ̀ alùsùnà wàlìjàmáà wọ́n ń dákọ̀ tó sí wípé wọ́n ṣe nǹkan báyẹn léèwọ̀ probably yóò jẹ́ nírú àsìkò yìí lẹ́yìn júmọ́ mo lè má ráyè ní bífọ́ júmọ́ lẹ́yìn júmọ́ ó tún kù tí mo tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ fífi àlá òwe ènìyàn ó tún kù tí mo fẹ́ sọ inshàlá wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu ẹ jẹ́ ká gbìyànjú kí ká ṣíà prógrámù yìí fún àwọn èèyàn ká ṣíà rẹ̀ fún àwọn èèyàn kádẹ̀ láìkẹ̀ ẹ̀ ká lọ́ọ̀pù ẹ̀ tó ti yé subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àwọn ìjọ gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ́sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahamadu lànàbí àwọn amadiyya lòjíṣẹ́ àwọn amadiyya wọn rí tádọ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. amadiyya lẹ́sìn tí wọ́n ń ṣe. màsíwù tá retí. Anyị ọmọ ọma ìṣègùlám ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ ya níyà ká lọ mọ dájú kúrọ̀ ní mírízà mírízà gúlam ilẹ̀ ìṣọ̀ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíà aláwo làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmada Tìjání tó lẹ̀sìn Tìjáníyà àti Ibrahim Niyasi òkúrọ́ ni gbogbo wọn ẹ jẹ́ ká padà sínú súnà ẹ jẹ́ padà sínú súnà súnà nẹ́bí Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé ó jẹ́ṣẹ́ dópin aláwòrán wá tẹ́ ó sì fi súnà nẹ́bí borí salamu alaikum okay